Jakobu, orí kejì ẹ̀yin ará mi níwọ̀n ìgbà tí ẹ ní ìgbàgbọ́ nínú olúwa wa jésù kristi olúwa tí ó lógo ẹ má máa ṣe ojúsàájú bí àpẹẹrẹ bí ẹnìkan bá wọ àwùjọ yín tí ó fi òrùka wúrà sọ́wọ́ tí ó wọ aṣọ tí ń dán tí kan náà bá wọlé tí ó wọ aṣọ tí ó dọ̀tí ẹ ó máa fi ojú rere wo ẹni tí ó wọ aṣọ dídán ẹ ó sọ fún un pé wá jókòó níbi dáradára yìí ṣùgbọ́n ẹ ó wàá sọ fún tálákà pé dúró níbẹ̀ tàbí wá jókòó nílẹ̀ lẹ́bàá ẹsẹ̀ mi níhìn-ín ǹjẹ́ ẹ kò fi bẹ́ẹ̀ dá ìyapa sílẹ̀ láàrin ara yín ǹjẹ́ ẹ kò sì máa ṣe ìdájọ́ pẹ̀lú èrò burúkú ẹ fi etí sílẹ̀ ẹ̀yin ará mi olùfẹ́ ọlọ́run ti yan àwọn mẹ̀kúnnù ayé yìí láti jẹ́ ọlọ́rọ̀ nínú ìgbàgbọ́ àti láti jogún ìjọba tí ó ti ṣe ìlérí fún àwọn tí ó fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ẹ̀ ń kẹ́gàn mẹ̀kúnnù ṣe bí àwọn ọlọ́rọ̀ ní máa fìtínà yín tí wọ́n máa ń fà yín lọ sí kóòtù ṣebí àwọn náà ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀gàn sí orúkọ rere tí a fi ń pè yín ẹ ń ṣe dáradára tí ẹ bá ń pa òfin ìjọba ọlọ́run mọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti sọ pé. ìwọ fẹ́ràn ọmọnìkejì rẹ bí o ti fẹ́ràn ara rẹ. ṣùgbọ́n tí ẹ bá ń ṣe ojúsàájú ẹ di arúfin àti ẹni ìbáwí lábẹ́ òfin gẹ́gẹ́ bí arúfin nítorí ẹni tí ó bá pa gbogbo òfin mọ́ ṣùgbọ́n tí ó rú ẹyọ kan ṣoṣo ó jẹ̀bi gbogbo òfin nítorí ẹnìkan náà tí ó wí pé. ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè. òun náà ni ó wí pé. ìwọ kò gbọ́dọ̀ pànìyàn. bí o kò bá ṣe àgbèrè ṣùgbọ́n o pànìyàn o ti di arúfin ẹ máa sọ̀rọ̀ kí ẹ sì máa hùwà gẹ́gẹ́ bí ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ òfin tí ó ń sọ ènìyàn di òmìnira nítorí kò ní sí àánú nínú ìdájọ́ fún àwọn tí kò ní ojú àánú bẹ́ẹ̀ sì ni àánú ló borí ìdájọ́ ẹ̀yin ará mi èrè kí li ó jẹ́ tí ẹnìkan bá sọ pé òun ní ìgbàgbọ́ ṣùgbọ́n tí ìgbàgbọ́ yìí kò hàn nínú iṣẹ́ rẹ̀ ṣé ìgbàgbọ́ yìí lè gbà á là bí arákùnrin kan tàbí arábìnrin kan bá wà ní ìhòòhò tí kò jẹun fún odidi ọjọ́ kan tí ẹnìkan nínú yín wá sọ fún pé máa lọ ní àlàáfíà ọlọ́run yóò pèsè aṣọ àti oúnjẹ fún ọ ṣùgbọ́n tí kò fún olúwa rẹ̀ ní ohun tí ó nílò àǹfààní wo ni ọ̀rọ̀ tí ó sọ ṣe bẹ́ẹ̀ gan ni ìgbàgbọ́ tí kò bá ní iṣẹ́ òkú ni ṣùgbọ́n ẹnìkan lè sọ pé ìwọ ní ìgbàgbọ́ èmi ní iṣẹ́ fi ìgbàgbọ́ rẹ hàn mí láìsí iṣẹ́ èmi ó fi ìgbàgbọ́ mi hàn ọ́ nípa iṣẹ́ mi ìwọ gbàgbọ́ pé ọlọ́run kan ní ń bẹ ó dára bẹ́ẹ̀ àwọn ẹ̀mí èṣù pàápàá gbàgbọ́ bẹ́ẹ̀ ìbẹ̀rùbojo sì mú wọn ìwọ ènìyàn lásán ó fẹ́ẹ̀ rí pé ìgbàgbọ́ tí kò ní iṣẹ́ nínú jẹ́ òkú nípa iṣẹ́ kọ́ ni abrahamu bàbá wa fi gba ìdáláre nígbà tí ó fa isaaki ọmọ rẹ̀ lọ sí orí pẹpẹ ìrúbọ ó rí i pé ìgbàgbọ́ ń farahàn nínú iṣẹ́ rẹ̀ àti pé iṣẹ́ rẹ̀ ni ó ṣe ìgbàgbọ́ rẹ̀ ní àṣepé èyí ni ó mú kí ìwé mímọ́ ṣẹ tí ó sọ pé. Abraham gba Ọlọ́run gbọ́ Ọlọ́run sì kà á sí olódodo. àwa pè ní ọ̀rẹ́ Ọlọ́run ṣe é wá rí i pé nípa iṣẹ́ ni ènìyàn fi ń gba ìdáláre kì í ṣe nípa ìgbàgbọ́ nìkan ṣebí bákan náà ni rábù aṣẹ́wó gba ìdáláre nípa iṣẹ́ nígbà tí ó ṣe àwọn àmì ní àlejò tí ó jẹ́ kí wọ́n bá ọ̀nà mìíràn padà lọ bí ara láìsí ẹ̀mí ti jẹ́ òkú bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ láìsí iṣẹ́